kú dédé àsìkò yẹ̀yà akẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tèmi orúkọ mi ni Zainab Ọláìdé Ayọ̀lá Ẹ̀tàn olùkéde Yorùbá àkórí ọ̀rọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ àtẹ̀ní ni òkè ṣíṣe èròǹgbà olùkọ́ lópin ìdánilẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ yóò lè ṣàlàyé kí ni òkè ṣíṣe jẹ́ bákan ni wọn yóò lè dárúkọ oríṣiríṣi ọ̀nà tí à ń gbà ṣe ara lóge wọn yóò lè ṣàlàyé ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀nà ìṣaralóge wọ̀nyí bákan náà ni wọn yóò lè sọ pàtàkì tàbí ìwúlò oge ṣíṣe yàtọ̀ sí èyí wọn yóò lè sọ àkóbá tí àṣà ọ̀làjú mú bá àṣà oge ṣíṣe wọn yóò sì lè dáhùn ìbéèrè lórí ẹ̀kọ́ yìí oge ṣíṣe oge ṣíṣe jẹ́ ọ̀kan lára àṣà Yorùbá ó jẹ́ ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú ara wọn tàbí àájù ẹwà oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà ṣe ìtọ́jú ara wọn lára àwọn ọ̀nà wọ̀nyí ni ìwẹ̀ wíwẹ̀ ẹnu fífọ̀ aṣọ fífọ̀ aṣọ wíwọ̀ irun dídì ara fífín eyín pípa ìlẹ̀kẹ̀ lílò osùn kíkùn gèlè wíwé fìlà dídé ìlà kíkọ etí lúlu tìró òlílé àti ìtọ́jú ilé. ìwẹ̀ wíwẹ̀ jẹ́ ọ̀kan pàtàkì nínú àṣà yorùbá àṣà yorùbá nínú oge ṣíṣe ẹni tí kò bá wẹ̀ yóò máa rùn ni yorùbá sì kórìíra ìwà ọ̀bùn wọn á kun osùn pẹ̀lú àdí àgbọn tàbí epo pupa tàbí òrí láyé àtijọ́ àwọn mìíràn á tilẹ̀ po osùn pọ̀ mọ́ ọṣẹ tí wọ́n fẹ́ fi wẹ̀ láti jẹ́ kí ara wọn máa jọ̀lọ̀ osùn kíkùn osùn kíkùn dàbí àtíkè lẹ́búlẹ́bú ó pupa ó dàbí ẹ̀jẹ̀ àwọn obìnrin máa ń kùn osùn sí ojú ẹsẹ̀ àti ara kódà àwọn mìíràn máa ń pò pọ̀ mọ́ ọṣẹ láti fi wẹ̀ láti jẹ́ kí àwọ̀ wọn dán a máa ń fi osùn wẹ ọmọ tuntun àti láti pa lára èyí èyí ló bí òwe tí ó sọ wípé kì í tán nígbà ọ̀sùn ká má rè fi pa ọmọ ní ara tìró ò líle àwọn yorùbá máa ń lé tìró sójú sí ìpéǹpéjú wọn láti bùkún ẹwà ojú wọn yorùbá sì gbàgbọ́ wípé tìró tó ń fọ ìdọ̀tí ojú nù eyín pípa èyí ni àlàfo tó máa ń wà láàrin eyín ní iwájú ẹnu bí ènìyàn bá ti rẹ́rìn-ín àlàfo yìí ni ẹ máa rí ó sì máa ń bùkún ẹwà ẹnu wa àwọn àwọn ènìyàn mìíràn máa ń lọ pa eyín yìí láti jẹ́ kí wọ́n ní àlàfo yìí wọ́n á lọ fi irin dán fáìlì eyín méjèèjì tó wà ní àárín láti jẹ́ kí àlàfo yẹn wà ń bẹ̀ ṣùgbọ́n a bí àwọn kan mọ́ àwọn kan mú èjì wá láti ọ̀run ni gbogbo rẹ̀ láti bùkún ẹwà wọn ni aṣọ wíwọ̀ jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀nà ìsaralóge bákan náà ló jẹ́ ọ̀nà tí à ń gbà bà sírí ara aṣọ ìṣeré wà aṣọ ìmúròde wà tọkùnrin tóbìnrin ni wọ́n ní aṣọ ìṣeré àti aṣọ ìmúròde aṣọ ìmúròde fún ọkùnrin dàńdógó dàńdógó agbádá gbáríẹ̀ ọ̀yàlà dàńsíkí bùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dàńgódó jẹ́ dàńdógó jẹ́ ọ̀kan lára aṣọ tó gbayì láwùjọ yorùbá ó máa ń gùn dé ọrùn ẹsẹ̀ kò kò kún tó agbádá ó máa rí bíi pasoro mọ́ ènìyàn lára wọn kì í là á ní ẹ̀gbẹ́ rẹ̀ dé ìsàlẹ̀ àmọ́ wọ́n máa ń yọ ọ̀pọ̀lọpọ̀ abẹ sí lára èyí tó máa ń jẹ́ kó ṣòro díẹ̀ fún àwọn télọ̀ láti rán ó máa ń jẹ́ ó máa ń jẹ aṣọ gan ìdí nìyí tí wọ́n fi máa ń pa òwe yìí pé dàńdógó kọjá àbínú rán dàńdógó kọjá àbínú dá agbádá agbádá máa ń tóbi kì í rí pasoro bíi ìdándógó apá rẹ̀ máa ń máa ń là kanlẹ̀ gbòòrò pẹ̀lú pẹ̀lú ọ̀pọ̀ abẹ ní ara pẹ̀lú ọ̀pọ̀ abẹ ní ara gbárí ẹ̀ gbárí ẹ̀ máa ń gùn dé ìsàlẹ̀ ẹsẹ̀ ìsàlẹ̀ ẹsẹ̀ wọ́n wọ́n máa ń yọ abẹ sí dáadáa kì í sì kì í ní apá ńlá bíi agbádá tàbí dàńdógó àmọ́ ó máa ń ní àpò méjì tí wọ́n kó ẹnu wọn ní iwájú tí wọ́n kó ẹnu wọn ní bàtà tí wọ́n sọ̀nà sí ẹnu wọn níwájú ọ̀yàlà ọ̀yàlà bí agbádá ni ọ̀yàlà fẹ́ rí ṣùgbọ́n kì í tóbi tó ọ̀yàlà kì í ní abẹ lára bí agbádá tàbí dàńdógó dànsíkí dànsíkí ẹ̀wù kékeré bí aṣọ àwọ̀tẹ́lẹ̀ tàbí aṣọ ìgbafẹ́ ni dànsíkí wọ́n máa ń yọ abẹ sí ní ẹ̀gbẹ́ méjèèjì kí ó lè kún lára kó lè kún lára díẹ̀ kó lè kún ní ara díẹ̀ a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí àìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ ibi tí adáni dúró sí ni Dànsíkí ni a sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ wípé ẹ̀wù kékeré bíi aṣọ àwọ̀tẹ́lẹ̀ tàbí aṣọ ìgbafẹ́ ni ó ṣe rí ni Dànsíkí rí wọ́n máa ń yọ abẹ sí ní ẹ̀gbẹ́ méjèèjì kí ó lè fún ní ara dáa díẹ̀ bùbá bùbá kì í tóbi tàbí gùn rárá ó lè ní ọwọ́ gígùn tàbí kúkúrú wọ́n lè dá wọ́n lè dá wọn pẹ̀lú ṣòkòtò ṣọ́ọ́rọ́ tàbí wọn kí wọ́n wọ̀ bíi àwọ̀tẹ́lẹ̀ sábẹ́ agbádá ṣòkòtò ọkùnrin oríṣiríṣi ṣòkòtò ọkùnrin ni ó wà ni ó wà fún ọkùnrin lára wọn la ti rí ṣọ́ọ́rọ́ kẹ̀m̀bẹ̀ kẹ̀m̀bẹ̀ sọ̀rọ̀ ní títí ẹ̀ ẹnu ṣòkòtò sọ̀rọ̀ sọ̀rọ̀ kì í tóbi púpọ̀ ṣùgbọ́n ó máa ń gùn dé ọrùn ẹsẹ̀ wọ́n máa ń wọ̀ ọ́ pẹ̀lú bùbá tàbí ọ̀yàlà wọ́n máa ń wọ̀ bùbá tàbí ọ̀yàlà kẹ̀m̀bẹ̀ tàbí kàmù tàbí àbídán ṣòkòtò yìí máa ń tóbi jàgùrù láti ìbàdí dé dé ìkọjá orúnkún wọ́n á wá tẹ́ẹ́rẹ́ láti orúnkún dé ọrùn ẹsẹ̀ bí kẹ̀m̀bẹ̀ ṣe máa ń rí nìyẹn èyí ni oríṣi ṣòkòtò méjì tí a ní fún àwọn ọkùnrin fìlà láìdé fìlà ìmúra ọkùnrin ò tíì pègede fìlà jẹ́ ọ̀kan lára ìmúra ọkùnrin oríṣiríṣi fìlà ló wà fún ọkùnrin a ní abetí ajá òrí bí a ní fìlà onídẹ fìlà abetí ajá gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ó máa ń ní ó máa ń ní etí méjì bíi ti ajá á wá á wá rí gogoro láàrin ìdí nìyí tí wọ́n fi pè ní àbètí ajá òrí bí a lè dé eléyìí síwájú tàbí sẹ́yìn a tún lè dé gogoro sókè fìlà onídẹ wọ́n máa ń sin idẹ mọ́ etí fìlà yìí ni àmọ́ ó jọ òríbí ní ìrísí rẹ̀ yàtọ̀ sí eléyìí àwọn ọkùnrin ní àwọn àwọ̀tẹ́lẹ̀ obìnrin ní àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin náà ní àwọ̀tẹ́lẹ̀ àwọ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin singlet àti pátá ni àwọ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí ẹ máa ń wọ̀ tẹ́lẹ̀ aṣọ kí ẹ tó wọ aṣọ ilé aṣọ ìmúròde obìnrin gèlè gèlè ni àwọn obìnrin máa ń wé mọ́rí oríṣiríṣi gèlè ló wà ó lè jẹ́ ìdìkù aṣọ òkè dàmásìkì ìyẹn alágbà tàbí sẹ́gò gẹ́gẹ́ bó sì gbáyé lóde òní ìró ìró ni aṣọ tí àwọn obìnrin máa ń ró mọ́ ìdí sí ìsàlẹ̀ bùbá tá a máa ró sí ìdí ní ìsàlẹ̀ bùbá bùbá ni àwọn obìnrin máa ń wọ̀ sí òkè tàbí sí ọrùn wọ́n máa ń wọ̀ sókè ìró ni wọ́n á wá ró ìró sí ní abẹ́ kì í gùn kọjá ìbàdí ọwọ́ rẹ̀ máa ń gùn dé ọrùn ọwọ́ ọrùn èyí ni aṣọ tó gùn tí wọ́n fi sí apá òsì ó lè jẹ́ aṣọ òkè dàmásìkì tàbí aṣọ tí wọ́n fi rán tí wọ́n ìró ìpèlé ìpèlé ìpèlé orí ìró ni wọ́n máa ń ró ìpèlé mọ́ ni wọ́n máa ró ìpèlé mọ́ tí wọ́n bá ti múra tán aṣọ òkè àti aṣọ dàmásìkì ni wọ́n máa fi sábà lò gẹ́gẹ́ bí ìpèlé àwọ̀tẹ́lẹ̀ obìnrin àgbékọ́ àgbékọ́ jẹ́ aṣọ tí wọ́n máa ń wọ̀ tẹ́lẹ̀ aṣọ tó fẹ́lẹ́ ni wọ́n fi máa ń rán nítorí nítorí ooru ó máa ń ní ọwọ́ ọwọ́ ọwọ́ tẹ́rẹ́ méjì tó máa dúró ní èjìká méjèèjì láti gbé dúró yàtọ̀ sí eléyìí wọ́n tún wọ kọ́mú tàbí kọ́yàn èyí tí wọ́n fi ń kó ọmọ tí wọ́n fi ń kó ọyàn wọ́n máa ń wọ eléyìí láti kó ọmú wọn tàbí ọyàn ní abẹ́ àgbékọ́ni ni ó sì máa ń wà tòbí tàbí yẹ̀rì tòbí tàbí yẹ̀rì aṣọ ni wọ́n fi máa rán rán ó máa ń gùn láti lè lè lọ́mọ ìdí yípo àwa ní ọwọ́ tó gùn tí a lè kó owó sí. Si irú rẹ̀ ni alúwẹ̀ ọmọ ìyá aláró máa ń lò nínú àwọn eré rẹ̀ aṣọ ìṣeré aṣọ ìṣeré fún ọkùnrin aṣọ ọṣẹ́ wà aṣọ ìṣeré wà aṣọ iṣẹ́ ni fún ọkùnrin ni aṣọ ọdẹ tàbí aṣọ tí a kò lè wọ̀ jáde mọ́ tí a fi ń ṣiṣẹ́ lóko tàbí nídìí iṣẹ́ mìíràn obìnrin tòbí obìnrin máa ń lo tòbí nínú láti fi ṣiṣẹ́ ilé àti kónkómọ̀ tàbí àgbékọ́ tí a kò lè wọ̀ jáde mọ́ láti fi ṣiṣẹ́ ní inú ilé oríṣi ọ̀nà mẹ́ta tó bá ṣe ara lóge ni ìlà kíkọ ìlà kíkọ jẹ́ ọ̀nà ọ̀nà ọ̀nà kan pàtàkì lára ọ̀nà tí àwọn Yorùbá ń gbà ṣe ara wọn lóge láyé àtijọ́ oríṣi oríṣiríṣi ìlà ló wà ìlà ojú wà ìlà ara wà ìdí pàtàkì tí a fi ń kọ ìlà tí a fi ń kọlà ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ pín sí ọ̀nà méjì yìí a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. káàbọ̀ padà sí ìpele tí ó kẹ́yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yìn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a sọ tẹ́lẹ̀ ní ti alánudó sí a sọ̀rọ̀ débi wípé ìdí pàtàkì tí a fi ń kọlà ojú ní ayé ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ ọ̀nà méjì ni ìdí yìí pín sí ọ̀nà àkọ́kọ́ ni láti bùkún ẹwà wa láti bùkún ẹwà wa ẹ rí pé tẹ́ ẹ bá wò ó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bá kọlà ìlà ojú wọ́n máa ń dùn wò láyé ọjọ́ àwọn yẹn sì máa ń kà wọ́n sí lọ́pọ̀lọpọ̀ ọ̀nà kejì ni wípé láti dá ara wa mọ̀ láti dá ara wa mọ̀ láyé ìjọ tí wọ́n bá sọnù tí wọ́n bá ti rí ìlà ojú rẹ̀ wọ́n ò mọ ilé tó ti wá tàbí àgbè tí ó ti kíni tí ó ti wá ìyàwó tí ìlà ojú ti kíni tí ó wà fún ilé yìí bákan náà tí ẹ bá pàdé ara yín lóde tẹ́ ẹ rí ìlà ojú ara yín ẹ bìrì ayín pé àwa abajá tí ẹ ti bo yín ná ṣé ti dáúdù ni àbí ti bo ni wọn ò bìrà wọn bẹ́ẹ̀ oríṣi ìlà ojú tó wà láàrin Yorùbá èkíní a ní àbàjá àbàjá mẹ́ta wà àbàjá mẹ́rin wà àbàjá alágbèéká wà àbàjá mẹ́fà wà àbàjá mẹ́fà yìí ni ti àwọn ọmọ ọba pélé a máa ń kọ pélé pélé mẹ́ta wà mẹ́rin wà tí mo kọ sí ẹ̀kẹ́ kẹ́kẹ́ wà kẹ́kẹ́ yìí ni ti àmọ̀ràn àwọn olówù gọ̀ǹbọ́ wà gọ̀ǹbọ́ yìí ni àmọ̀ràn àwọn ògbómọ̀ṣọ́ túrè wà ìlà túrè wà bàámú bàámú yágbà àti ìlà òǹdó ìlà òǹdó tí wọ́n máa ń bù sí ojú ìlà ara náà wà ìlà ara ìlà ara àwọn ìlà ara ìlà àwọn tí ìlà ara wà fún ni ìdílé tí bí ìdílé ọba àwọn ọmọ ọba máa ń kọ ìlà gbọ̀rọ̀gbọ̀rọ̀ méjì sí apá tàbí pọ̀ọ̀lọ̀ itan wọn àwọn ìdílé aláàfin nìkan ló máa ń kọ ló máa ń kọ ọ́ bákan náà ni àwọn ìdílé ọba ní ilé Ifẹ̀ náà máa ń kọ ìlà sí inú wọ́n máa ń kọlà sí inú ara fínfín ara fínfín àwọn Yorùbá máa ń fín ara láti láti igbá àyà dé ìsàlẹ̀ ikùn wọn àti láti ẹ̀yìn ọrùn wọn dé ìbàdí wọn wọ́n á fín ara oríṣiríṣi nǹkan ni ẹ máa ń yà sí ara yìí ẹlòmíì lè ya kó sáfin oríṣiríṣi nǹkan síbẹ̀ ẹlòmíì lè ya ọmọ lé kí wọ́n yà kó tóbi sí gbogbo ẹ̀yìn rẹ̀ tàbí sí igbá àyà rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀ wọ́n máa ń ya àwòrán bíi ọmọlé aláǹgbá ẹyẹ ògòǹgò àkekèé sí ara ẹlòmíràn máa ń kọ orúkọ ara rẹ̀ tàbí orúkọ àfẹ́sọ́nà rẹ̀ sí apá tàbí sí ẹsẹ̀ rẹ̀ ìtọ́jú irun irun irun irun ìtọ́jú irun náà jẹ́ ọ̀nà pàtàkì kan tí a fi ṣe kíni tí a fi ń ṣe ẹwà fún ara wa ní ti ọkùnrin kò sí wàhálà oríṣi ọ̀nà méjì náà lọkùnrin lè gbà ṣe ìtọ́jú irun wọn láti fi bùkún ẹwà wọn orí fífá àti orí gígẹ̀ yálà kí wọ́n fá orí wọn tàbí kí wọ́n gẹ̀ ní oríṣiríṣi sítáì tí wọ́n nìyẹn ṣùgbọ́n ní ti obìnrin obìnrin lè kó irun rẹ̀ pẹ̀lú òwú àwọn obìnrin máa ń ṣe irun wọn ní ọ̀ṣọ́ láti bùkún ẹwà wọn oríṣi àrà ni wọ́n máa ń fi irun wọn dá wọ́n máa ń fi òwú ìkorun kó irun wọn nígbà mìíràn wọ́n fi òwú ìkorun kó irun wọn nígbà mìíràn lóríṣiríṣi ọ̀nà láti ẹ̀kínni wọ́n lè kó sọ́ngàásì wọ́n lè kó kí wọ́n kó kí wọ́n pa kí wọ́n wá di gbogbo ẹ̀ kí wọ́n wá so gbogbo ẹ̀ pọ̀ lọ sí ẹ̀yìn wọ́n dẹ̀ lè fòmí wọ́n lè kó kí wọ́n fi ṣe bẹntigọ́ọ̀ síwájú irun dídì náà irun dídì wọ́n máa ń di irun wọn ní oríṣiríṣi ọ̀nà bíi sùkú pàtẹ́wọ́ panumọ́ kọ̀lẹ́sẹ̀ òjò ń petí ìpàkọ́ ẹlẹ́dẹ̀ korobá sùkú ọlọ́gẹ̀dẹ̀ ajá ń lòsò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyípadà láti dé bá àṣà oge ṣe ní òde òní bí ó sì jẹ́ wípé à ń soge àmọ́ ọ̀nà ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ ni a kò wọ aṣọ ìbílẹ̀ mọ́ àfi kátókàtó ṣòkòtò kaba ṣẹ́ẹ̀tì ọ̀nà nǹkan tí à ń wọ̀ kiri ní ayé òde òní ọ̀pọ̀ ọmọ ni kò máa sọ̀rọ̀ mọ́ àfi síso mọ́ ara kò sí irun dídì mọ́ àfi wífìn àti jíjó níná ló gbàyé kan ní òde òní eyín pípa tìróò lílé ilà kíkọ ti di ohun ìgbàgbé aṣọ ìbílẹ̀ ti di ohun èèwọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní àwùjọ Yorùbá abo abo ń wọ aṣọ ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin gan ń di irun sórí wọ́n sì ń fi yẹtí sí etí wọ́n ṣèṣe obìnrin a kò rí ojú báyìí lọ fún ìdánilẹ́kọ̀ọ́ títí èní ìpàdé tún di ọjọ́ mìíràn ọjọ́ ire àwọn ìbéèrè tó lè wáyé ní inú ní orí ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n lè bí pé dárúkọ ọ̀nà ìsaralóge márùn-ún ní ilẹ̀ yorùbá wọ́n lè bí ẹ́ wípé kí ni pàtàkì oge ṣíṣe ní àwùjọ yorùbá ìbéèrè mìíràn ni pé àkóbá ni ọ̀làjú ti ṣe fún àṣà ìsaralóge ní ilẹ̀ yorùbá a ò rí jù báyìí lọ ní ìdánilẹ́kọ̀ọ́ tèmi a ò tún pàdé ní ọjọ́ mìíràn.